lọ́jọ́rùú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ìní ariwo ìbànújẹ́ ló tún sọ láàrin àwọn òṣèré tíátà alẹ́ Yorùbá nígbà tí gbajúgbajà òṣèrékùnrin ni tó jẹ́ àgbà òṣèré tó tún jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ àwọn òṣèré ìyún tampa ní orílẹ̀-èdè yìí ìyún alàgbà Mudashiru Ayọ̀bámi Ọlábìyí ẹni tó pè yàn mọ̀ sí bọ̀bọ̀ bíi tó jáde láyé ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n kà kéde ikú bàbá náà ni kò sí ẹni tó mọ irú ikú tó pa á ààrẹ ẹgbẹ́ àwọn òṣèré lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni bọ́lájí amúsàn tọ́pọ̀ èèyàn mọ̀ sí mr latin òun ló kéde ikú mudashiru ayọ̀bámi ọlábíyì tí gbogbo ayé mọ̀ sí bọ́bọ́ bíyì tó ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù pàápàá àwọn fíìmù ìbílẹ̀ bíi kó máa ṣeré ìjòyè láàfin tàbí kó máa kópa ọba ìní mr latin kéde ikú ẹ̀ tó sì jẹ́ kó di mọ̀ pé àdánù ńlá ìní ikú bọ́bọ́ bíyì jẹ́ fáwọn nítorí pé yàtọ̀ sí pé ó jẹ́ àgbà òṣèré tíátà tó tún jẹ́ ẹni tó lórúkọ ó di ipò ńlá mú nínú ẹgbẹ́ òṣèré Tampa wọn ṣùgbọ́n nígbà tí wọ́n ń bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ Tampa ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí Bọ́bọ́ Bíì tó jẹ́ ọ̀kan lára àwọn jẹ́ kó di mọ̀ wípé láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ni àìsàn ló ti ń da Bọ́bọ́ Bíì láàmú bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó di mọ̀ pé àwọn ẹbí ẹ̀ ará àti ọ̀rẹ́ wọ́n ti ń gbìyànjú láti tọ́jú ẹ̀ kó tó di pé ẹlẹ́mìí padà gbà ní ilé ìwòsàn kan ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́jọ́ ọjọ́rú ìyẹn ọjọ́ wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí látìgbà tí wọ́n ti kéde ikú bọ́bọ́ bíi ìní àwọn èèyàn ni wọ́n ti ń fi oríṣiríṣi ọ̀rọ̀ síta láti ṣe ìbánikẹ́dùn àti ládọ̀dárò ọ̀kan pàtàkì láàrin wọn tó lọ bẹ́ẹ̀ ló jẹ́ pé ó fẹ́ lójú gbajúmọ̀ òṣèré tíátà tí kò fọ̀rọ̀ síta láti ṣèdárò bọ̀bọ̀ bíi bẹ́ẹ̀ ni àwọn tó súnmọ́ bàbá náà wọ́n ròyìn pé ẹni tó ní ọ̀yàyà tó kó èèyàn mọ́ra tí kì í sì fojú pààyàn rẹ́ ẹni ọkùnrin náà bẹ́ẹ̀ ni wọ́n tún jẹ́ kó di mímọ̀ pé àdánù ńlá ẹni yóò jẹ́ fún àṣà yorùbá nítorí pé ọkùnrin náà àwọn fíìmù tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe yorùbá ni ló máa ń kópa tí kì í fi bẹ́ẹ̀ kópa nù àwọn fíìmù tí ó máa sọ òyìnbó tàbáwọn yorùbá tí kò dáńtọ́.